يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكتب أيها الإخوة لا لتنيني فقه العبادات على أبوي أبوي العبادات يجب الله سبحانه وتعالى وليعد الله سبحانه وتعالى lálẹ́ tòní a sọ̀rọ̀ الباب السابع في الغسل باب ẹlẹ́ẹ̀kejì tẹlifóòtù tí yóò máa dá lórí ìwẹ̀ báwo la ti máa wẹ̀ kí ni ìwẹ̀ tí agbàlérò ṣé ìwẹ̀ ká kákàkà yín àbí ìwẹ̀ ká kọsẹ̀ wẹ̀ àbí ìwẹ̀ ká hófẹ́ àbí irú wẹ̀ wo ni tó owó náà láàmú àtàlàyé ti abẹ́ ọgbà ọ̀rọ̀ yìí. àfáà ní báàbù alákọ̀ọ́kọ́ yìí wàfíhì masáàlì àwọn àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn kan bẹ lábẹ́ ẹ̀ nínú àwọn àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn kan wà lábẹ́ ẹ̀ òun náà ní alimọ́sálà tó kú la máàlá lùkùsùlì wà hukmuhu wà daliluhu ìtumọ̀ ìwẹ̀ wa hukmuhu àti ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn wa daliluhu àti kí ni ìtọ́ka ìdàdíkílẹ̀ rí lórí ìdájọ́ yẹn alakọkọ ma'anahu kini tuma ta ke ni al-ghuslu al-ghuslu lugatan al-ghuslu lugatan masdarun min ghasala shay'a yabtiluhu ghaslan wa ghusla al-ghuslu yìí masdarun ni òun náà ní ìpìlẹ̀ kan nínú èdè lárúbáwá tó jẹ́ pé ó wá láti di gásàlà kéyìn ó fọ nǹkan gásàlà ṣe à ó fọ nǹkan yàtọ̀ sílùú gásìlán fífọ nǹkan òun náà nàgbè ní gásìlú wà gúsìlán àti gúsìlú ní jẹ́ ìwẹ̀ tààtọ́ wàhúwá tàmáàmù gásìlú jásàdé kùlì yìí tábà sọ pé gúúsùlù nínú èdè lárúbáwá ó tún máa tókè ní fífọ gbogbo ara pátápátá òun náà lárúbáwá máa ń pè ní gúúsùlù tó jẹ pé látara gásàlà náà ni òun náà ti wá. wa ma'nahu shar'an ìtumọ̀ gúúsùlù nínú ṣẹ̀ríà islam òun náà ni ta'mimul badani bil ma' òun náà ni ká fi omi kárí gbogbo ara wa àwísí ìmáàlú ń tọ̀húrin fi jẹ̀mí ìbàdàn àbí ká lo omi tó má sí gbogbo ara wa pátápátá tá à ní yọ̀bù kankan lẹ̀ àlàáfífà tí ń màtúntọ̀ ní ọ̀nà kan tá a dákà lẹ́tà tó ṣe bó ṣe wùyàn ó ní ọ̀nà bí ṣẹ̀dá ìsìlámù ṣe ní ákùnrin kárí ara yìí aláwájú ìta abudulilá ta'ala táàṣe níṣe pé àfi ń jọ́sìn fún Allah subhanahu wa ta'ala tábàlọ́wọ́ níṣìí nǹkan mẹ́ta ló kó sínú ẹ̀ káfomi kárí ara wa omi táwọn fi kárí ara wa yìí ó ní ọ̀nà special ọ̀nà kan táwọn fi kárí ara wa ẹlẹ́ẹ̀kẹta òun ni kó jẹ́ kí ni àlàwọ́dì ta'abbudi lillahi ta'ala bá ti yọ kó bẹ́ẹ̀ nínú àwọn kan táwọn sọ yìí kò ní jẹ́ ìwẹ̀ àmọ́ báyà ara èèyàn wẹ̀wẹ̀ àwọn àbí kó má jẹ́ ọ̀nà ní ọ̀nà tá a padà sàlàyé fún wa téèyàn bá ṣe lọ́nà bá mi kò na tẹ̀lé à àbí jẹ́ pé èèyàn ò ṣe é ní ṣe pé èèyàn fi ń jọ́sìn fún àwọn wọlé ìwẹ̀ ni ọkàn dá oṣù kó mi ti kárí gbára jáde ọwọ́ ara ti pé à mo mọ̀ sí ẹ̀ ní jẹ́nàbà tẹ́lẹ̀ mo sì ẹ̀ sí wẹ́lẹ̀ kan náà omi ti kárí gbára mi ti gbé jẹ́nàbà náà o ó gbọ́dọ̀ jẹ́ yá bí Allah subhanahu wa ta'ala fi ní àṣẹ ní ìtẹ̀sìn kìí ṣe pé irú pé kàn wọlé ìwẹ̀ kó ti máa wẹ̀ láàárọ̀ láàárọ̀ àbí kó ti máa ń sinra nígbà tó bá darí àbí kó tó sùn. ẹlẹ́ẹ̀kejì lábẹ́ àlàyé ọ̀rọ̀ yìí òun náà ni hukmuhu ìdájọ́ rẹ̀ wàlùkùsùlù wájibun idha wujida sábàbùn lè ojú òbí yìí ìwẹ̀ tá ń sọ yìí ọ̀ràn yẹn ni idha wujida sábàbùn lè ojú òbí tá a rí okùnfà kan tí ó sọ dọ̀nà yẹn a ti láwọn tí máa ń sọ ìwẹ̀ dọ̀nà yẹn ìwẹ̀ yẹn náà ti kí ni yóò dọ̀nà yẹn ìgbà míì wá ìdájọ́ ọ̀wẹ̀ mi ń bẹ tí ó máa jẹ́ kí ni tí ó máa jẹ́ máa jẹ́ pé fẹ́ ká ṣe ni òun náà máa ń pè ní mustahabba òun náà máa ń pè ní kí ni masnun ìpè ní tó jẹ́ pé ìwẹ̀ ni ni ẹ́ ṣe nípa àwọn ìlú níbẹ̀ nísìnyí àgbọ́yé wọn ni pé ibi ń jẹ́ sìn òun náà ni ọ̀rọ̀ àyàn tọ́lọ́ àti súnà nẹ́bì àti mustahabu àwọn àfá ẹ̀yìn bá rí so ìgbà tí wọ́n pè ní mustahabu nínú ẹ̀sìn òun náà ni tí wọ́n pè ní mandub òun náà ni tí wọ́n pè ní masnun orúkọ yìí kiri kìlọ̀ wà fún so àmọ́ tá a gbà lérò pẹ̀lú ẹ̀ náà ni pé tá a fẹ́ tẹ́sìn tẹ́ka ṣe é pé tá a bá ṣe kò tẹ́tẹ́ ń bẹ́ àmọ́ bá ṣe àgbàlá dá lórí ẹ̀ òun náà ní wọ́n pè ní mustahab òun náà pè ní mandub òun náà pè ní masnun naam afáwa ní bi qawlihi ta'ala nítorí ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala sọ̀nà al-Qur'an suratul Ma'ida aya ẹlẹ́kẹ̀ẹ́fà ó ní wa in kuntum junuban fattahharu ó ní tẹ́ bá ti ní jẹ́nàbàlá fattahharu ẹ̀ e mára yín kò níbi jẹ́nàbà yẹn nígbà tẹ bá ti ní jẹ́nàbà la ẹ ṣe ìmára kó níbi jẹ́nàbà wọn wọ́n kún tó ń dúnú máa ń pọ̀tọ́ hàrù àyà yìí sìn ń sọ fún wa pé àṣẹ ni pé tẹ bá ti sọ pé tẹ bá ti ní jẹ́nàbà la báyìí ó tẹ mọ́ra wal amru lil wujub tába ìṣirí àṣẹ inú alukur'an àbí inú súnà nàbí sallallahu alaihi wasallam ní ti àgbẹ̀ àṣẹ òun lórí ni pé ọ̀ràn yẹn nìkan yẹn àyàtìgbà bá rí ẹni yẹn kó jẹ́ kó yẹ wa pé àṣẹ yóò kìí ṣe àṣẹ túláàsì àṣẹ pé afẹ́kù ṣe tó bá ṣe ó gbà ládàá ni ó dé báwọn náà wal ahadithu lati warada fiha كيفية الغسل عن عدد من الصحابة نقلا عن رسول الله صلى الله عليه وسلم دالة على وجوبه أباني أو حديث يريد تتوالى النبي صلى الله عليه وسلم tó ṣe pé àárín gbọ́ inú àwọn àdìsí yẹn ọ̀nà tá a máa báwò là á ṣe máa ń sàlù àlá àárín gbọ́ nínú àwọn àdìsí yẹn gẹ́gẹ́ bí àwọn sàábé ṣe gbà wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn àdìsí yìí kí ni wọ́n tọ́ka sí dalatun ala wujubihi wọ́n tọ́ka sí pé ọ̀nà yẹn ni pé ẹ̀ bá ní jẹ́nàbà láà tó láti kó ṣe kí ni pé kó wẹ̀ so gbogbo àwọn àdìsí yìí tí wọ́n sọ fún wa ni pé ọ̀nà yẹn ni ìdá tó bá rí bẹ́ẹ̀ a ti ma kí ni ìdájọ́ ìwẹ̀ yìí ẹlẹ́kẹta inú tó wà lábẹ́ òun náà ni mujibatuhu àwọn nǹkan tí máa wá sọ ìwẹ̀ dọ̀ràn èèyàn ó jẹ́ pé tó bá ti ṣẹlẹ̀ sí yàn báyìí yẹn kí ni ó dọ̀ràn èèyàn yálà yìí téèyàn ó wẹ̀ fúnra yẹn ni àbí tí wọ́n wẹ̀ fún yàn ìwẹ̀ ọ̀ràn yẹn pé ni wọ́n kọ́ ló wẹ̀ má àwọn kan ni ó ọ ìwẹ̀ mí sí nbẹ tó jẹ́ pé ìwẹ̀ ọ̀ràn yẹn ni ìwọ́n náà ló wẹ̀ rẹ̀ tó méjèèjì náà ni á sàlàyé rẹ̀ fúnra wa so alákọ̀ọ́kọ́ nínú àwọn kan tí máa ń sọ ìwẹ̀ dọ̀ràn yẹn àbáni wàyẹ́ dìbòlò bùsùlù lè àtìbáàbì àtìyà ìwẹ̀ dọ̀ràn yẹn fún yẹn nítorí àwọn okùnfà kan tí ń bọ̀ yìí àwọn sábàbí tí ìwẹ̀ máa fi dọ̀ràn yẹn fún yẹn òun náà làwọn kan sábà fẹ́ kà fún àyè alákọ̀ọ́kọ́ òrùjùlùmọ́ ní yìí min makhrajihi min makhrajihi alákọ̀ọ́kọ́ ni pé tí àtọ̀ màníyù tí gbogbo àmọ̀ sí àtọ̀ táwọn olóyìnbó ń pè ní semen àbí tí wọ́n pè ní spam tó bá ti jáde lára àyàn min makhrajihi látọ̀nà bíbí tí máa jáde fẹ́ràn kó lọ́nà bíbí máa jáde tó bá gba bòmí jáde kò sí ìwé ìyóòdọ̀ náà yẹ o tó bá ti jáde látọ̀nà bíbí tí máa jáde àtọ̀ tí wàá jáde tí ó sọ̀rọ̀ ẹ̀dọ̀ràn yẹn fún wa yìí òun náà ní májẹ̀mú wàyùsárọ̀tú ayẹ̀kúnà dákọ́n bìládàtín mìndàkàrin àwùmùsà májẹ̀mú tó wà ń bẹ̀ ni pé àtọ̀ ńgbà tí ó bá jáde ó gbọ́dọ̀ máa jáde gọ́ kó máa tira wọn jáde ni kó máa gush out kó máa tira wọn jáde kó máa jẹ́ pé ní tí ó jáde wọ́rọ́wọ́ ẹ́ alákọ̀ọ́kọ́ nù dákọ́n kó máa jáde ẹ́ ẹ eh, kíni kókó rẹ ayé àkọ́wá náà alukur'an tó ní min ma'in dafiq yakhruju min bayni sulbi wa sara'ib àtọ̀ní sọ́mbẹ́ pé omi tí ń ṣe kíni omi tí ń ṣe àwọn jáde ó gbọ́dọ̀ máa ó gbọ́dọ̀ ọmọ yẹn gbọ́dọ̀ máa ṣe àwọn jáde alákọ̀ọ́kọ́ nìyẹn bìlázà ó tún wá gbọ́dọ̀ jẹ́ pé pẹ̀lú gbádùn tó bómi ṣe ń ṣe àwọn jáde oníṣìí èèyàn gbádùn rẹ̀ èèyàn máa dùn pé kankan jáde nígbà tó èèyàn bá jáde lára rẹ̀ ó di mélòó ó di méjì mẹ̀nzákàrí àwòkùnfà ó jáde látara ọkùnrin ní àbí látara obìnrin onínú ìdájọ́ tẹ̀lé àtọ̀tà àríṣí máa jáde lára ọkùnrin ní máa jáde lára obìnrin náà ànábì ti sọ lọ́jọ́ tó ti pẹ́ sáyẹ́ǹsì ti dé kó tako ẹ́ wípé ṣé obìnrin náà látọ̀ tó máa jáde lára rẹ̀ nínú àwọn ìyàwó ànábì wọ́n bẹ̀ obìnrin lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam pé à tóbi náà tó máa àtọ́mọjáde lára obìnrin ni à anábì ní tátò bá wá jáde lára obìnrin kí wá ní ọmọ fi máa jọ ìyá àbí fi máa fi jọ bàbá anábì ní ìta e, ìlà sábàkọ má òrọ́júlì má àlùmárà anábì ní tí omi ọkùnrin tó ẹkùn lọ́wọ́kọ́ jáde tó sáwájú ti obìnrin ọmọ yẹn obìnrin ní ọkùnrin ní òjọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé omi ara obìnrin ló bá kọ́kọ́ jáde obìnrin náà ní ọmọ náà ó jọ ìbẹ̀yẹ kọ́ lọ́dà tó di sẹ́sìn àárín tọ́mi obìnrin bá kọ́kọ́ jáde obìnrin náà ni ó so jíjọ yìí wá ní òun náà lọ́rọ̀ wá wà lórí ẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ tí àwọn míì sọ pé ṣé jíjọ ti ọkùnrin àbóbìnrin ni àbí jíjọ tara so ànábì sáà sọ fún adé pé ọkùnrin ni ọmọ òjọ ó sọ fún wa pé obìnrin lọmọ òjọ nígbà tó wájú pé obìnrin ló bá kọ́kọ́ jáde so ó wá lè jẹ́ jíjọ pé ọmọ òjọ ọkùnrin ni àbí kó jẹ́ pé jíjọ jíjọ àfojújọ kí ọmọ òfojúni tí ó fojújọ tí ó fojújọ obìnrin àbọ́kùnrin li qawlihi ta'ala wọ́n nítorí Allah subhanahu wa ta'ala sọ pé wa in kuntum junuban fatahharu nígbàtí ẹ bá ti ní jẹ́nàbà la fatahharu kẹ́ẹ̀sìkíni kẹ́ẹ̀yà mara kò níbi jẹ́nàbà yẹn inú ọ̀nà tí ẹ máa gbà ní jẹ́nàbà la kò ní jẹ́nàbà ń bẹ lára yẹn òun náà ní irú ìdí wọn sọ yìí òun náà ní pé kíni òun náà ní pé kí àtọ̀ òun kó ti kíni ó jáde lára àyàn. wàlíkọ́wìlì sallallahu alayhi wa sallam àti nítorí ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam lè àlíyìn tí anábì sọ fún Ali ibn Abi Talib radiyallahu anhu kí anábì sọ fún Ali anábì ní idha fadaqta Mm. ìtumọ̀ rẹ̀ náà ni pé ìdá jàfà kùtàlìmá nígbà tó mi bá ti jáde lára rẹ̀ tó bá ti tira wọn jáde gọ́gọ́ báyìí fàgùtẹ́sì kó yá sí kí kó yá lọ lè wẹ̀ so hadith anabi yìí ó ń túmọ̀ pé kí ni wípé omi yẹn kó sí kí ni kó tira wọn jáde gọ́gọ́ máa lámúyẹkùn náà ìmán títira wọn gọ́gọ́ tá à ń sọ yìí nìsín májẹ̀mú ojú ayé nù tẹ́yìn bá wà lójú oorun kò sí májẹ̀mú pé kó tira wọn gọ́gọ́ bẹ́ẹ̀ ẹ́ wàlá tó ṣọ́rọ̀ tó lágbà lójú oorun nísìnyí àti kí ni àti ní májẹ̀mú pé kí adùn ó wà ń pé ó gbọ́dọ̀ kan yẹ lè anna an-na'ima qad la yahissu bihi nítorí pé tó sùn nísìnyí qad la ó lè fura ó lè ṣe pé lójú oorun tó ti lálàá kan báwọn nǹkan ti já ìlà rẹ̀ ó lè pé adùn kan àbádùn kan ò tó látara ẹ̀ ní òfin ṣe kínni kò sí májẹ̀mú tá a dùn bí tójú oorun àmọ́ tó wáyé pé tójú ayé ni májẹ̀mú rẹ̀ wà ń bẹ̀. wa li qawlihi sallallahu alayhi wa sallam àti torí ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam lamma su'il gbàtọ́bẹ̀ lọ́wọ́ anábì sallallahu alayhi wa sallam pé hal ala al-mar'ati ghuslun tóbìnrin náà bá lálàá ẹ́ obìnrin wa lálàá pé òun lájọṣepọ̀ wọ́n á bèèrè lọ́wọ́ ànábì pé tóun náà wẹ̀ pé jẹ́nàbà dọ̀nà yẹn lórí òun náà kọ́l ànábì wa sọ pé naam ìdàrọ́ àti mà ànábì ní bẹ́ẹ̀ ni tó bá ti kí ni tóun náà bá ti rú mi ìdàrọ́ àti mà ìtumọ̀ náà ni pé tóun náà bá ti wá rí pé nǹkan jáde lára tóun náà tó eléyìí náà ìwé ti kí ó ti dọ̀nà yẹn lórí ẹ̀ wàhálà kúlùhù mujma'un gbogbo eléyìí tá a kà á lẹ̀ yìí nìsín kò sí apẹnu bẹ́ẹ̀ lọ́dọ̀ olùmọ̀kan nínú gbogbo àwọn olùmọ̀ àlàmújúmọ̀ àlẹ́ yìí ìjùmọ̀ òun ni àtẹnukọ àwọn olùmọ̀ ń bẹ lórí ẹ̀ nítorí gbogbo àwọn tá a sọ yìí bẹ́ẹ̀ bá ti jí lójú oorun lápèjú ọkùnrin wá jí ó wá bá tára rẹ̀ rin kí ó sì tọ́lé àbọ̀wọ̀kọ̀ wá bá tó nìkan ó wá nígbà tó ti wá jí ó ti wá gbẹ mọ́ la ó wá sáà rí pé nìkan sáà wá lé tó gan lásọ rẹ̀ ó wá rí pé á àtọ̀lélẹ́yìn ìwẹ́ ti dọ̀ràn yẹn fún un kò bá àmọ́mọ́ gbà tí nǹkan yẹn jáde lára wọn kò bá àmọ́mọ́ kó jáde gọ́ngọ́ ni kò bá àmọ́mọ́ pé bóyá ó jáde pẹ̀lú adùn ni tó ti rí iná tó bóyá gbà tó ti sùn lọ ni òjò mọ ọ̀nà tó gbà jáde tó ìwé ti dọ̀nà yẹn fún tó eléyìí kò sí ìyàpọ̀ ẹnu lọ́dọ̀ àwọn olùmọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú tí máa ń sọ ìwé dọ̀nà yẹn òun náà alhashafa iná pè ní alhashafa òun náà ni dèédé ibi tẹ́ ti máa ń dábẹ́ fọkùnrin ẹ rí pé bí adọ̀dọ́ tí wọ́n máa ń gé fọkùnrin tí wọ́n bá gé e tán báyìí nísìnyí yóò níbi òkè kan lórí báyìí òun náà ni wọ́n pè ní alhashafa ibi òkè tá à ń sọ yẹn bí orí yẹn tó bá ti fi lè parẹ́ sí abẹ́ obìnrin ìwẹ̀ ti dọ̀ra yà tó bá ti lè parẹ́ sábẹ́ obìnrin awọ́kọ̀dùrí ha nílẹ̀ eh, fìlfàrí àbí lè dé òdiwọ̀n rẹ̀ ẹtì bá àwọn ìṣẹ̀lẹ̀ díò ní wọn kátà sọ ẹni bí abẹ́ ọkùnrin tó bá fi lè parẹ́ sínú abẹ́ obìnrin ìwẹ̀ ti dọ̀ràn yàn wà ń lam yá sọ̀rọ̀ ìnzáàlù ń bìlà ha yìí kọ́dà tí ò bá ti kíni tí ìnzáàlù ò bá tẹ̀lẹ̀ tí ìka kan ò bá jáde lára rẹ̀ kí àtọ̀ ó má jáde lára rẹ̀ ẹni tó bá ti mú un parẹ́ sára rẹ̀ ó ti kíni ó ti di ọ̀ràn yàn fún kó ti kíni kó wẹ̀wẹ̀ jẹ́ náà lè kọ́ nítorí ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tánàbí sọ pé idha jalasa bayna sha'biha al-arba'a tọkùnrin bá fi lè wà lórí bayna shu'abiha al-arba'a tọkùnrin bá fi lè wà lórí igun mẹ́rin obìnrin oríkè mẹ́rin kan lára obìnrin ìyapẹ́ ní wà lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa àṣọ àtúrúbá òun ni mú kọ́ládùn rẹ̀ jámù àwọn míì sọ pé apá méjèèjì àtẹsẹ̀ méjèèjì sẹ́fẹ́ mẹ́rin nu àárín méjèèjì náà sì ni abẹ́ obìnrin wà àwọn míì sọ pé ẹsẹ̀ rẹ̀ àti iṣan rẹ̀ wọn náà lọ́dún gbàdúrà pẹ̀lú sọ́wábìlì àrùbá àwọn míì sì sọ pé abẹ́ obìnrin gangan orígun mẹ́rin abẹ́ obìnrin lórígun mẹ́rin lókè nísàlẹ̀ tí ọkùnrin bá fi lè wà lórí obìnrin tó jòkó lórí ẹ̀ báyẹn anabi sallallahu alaihi wa sallam sọ pé kí ni kí ni anabi wà má sàlẹ̀ kìtàn lè kìtàn sí alkhitan kí lọ́gbà ló pẹ̀lú khitan ayé maudi olùkhitan ibi tá a máa gé lára ibi abẹ́ ọkùnrin tàbá dábẹ́ fọkùnrin ibi tá a máa gé tá a ti máa àti ibi tí wọ́n bá dábẹ́ fóbìnrin dédé ibi tá a máa gé lókè abẹ́ bí obìnrin náà tí wọ́n bá dábẹ́ fóbìnrin ànábì ní tí méjì bá fi lè kanra wọn kí ànábì wí wájà balẹ̀gòs ìwẹ́ ti dọ̀ràn yà irú eléyìí àtọ̀jáde ni o àtọ̀jáde ni kò ka eléyìí o hadith yìí wà ní sahih àdìsí yìí Abu Musa al-Ashari àwọn ará Mẹ́kà àwọn al-Muhajirun àtàwọn al-Ansar wọ́n ń bára wọn jiyàn lórí ọ̀rọ̀ yẹn jọ kan àwọn kan nù wọn wọ́n ní al-ma'u min al-ma' àdìsí anabi sọ pé al-ma'u min al-ma' anabi ní téèyàn bá rómi òun náà ló ṣe al-ma'u min al-ma' al-ma'u lásán alákọ̀ọ́kọ́ yẹn ó túmọ̀ pé omi láàfin wẹ̀ ẹ́ minal ma nígbà tó mi bá ti kíni nígbà tó mi bá ti jáde lára wa tààtọ̀ bá ti jáde lára ìtumọ̀ yẹn náà ni pé àwẹ̀ jẹ́nàbà tí àtọ̀ bá jáde lára wa àwọn kan wá gbọ́ hadith yẹn yé sí pé bẹ́ẹ̀ bá báyàwó rẹ̀ lò pọ̀ kí nǹkan kan wá jáde lára rẹ̀ kò nídìí wẹ̀ yọkàn sábà yóò ti máa lọ tán náà nù àwọn kan ní rárá o túláàsì ó gbọ́dọ̀ sí kíni ó gbọ́dọ̀ wẹ̀ nígbà tọ́rọ̀ ìwádìí fanfa láàrin ara wọn Abu Musa al-Ash'ari ó wá ní ẹni sùúrù ẹ má ṣe fanfa ẹ jẹ́ kí n lọlé bá aisha radiyallahu anha kí n nípa aisha inú àwọn tó pé wọ́n lágbọ́yé ẹ̀sìn inú àwọn sahaba ni jùlọ àwọn obìnrin a'lamu tó jù nínú àwọn obìnrin àlùmọ̀ yìí ó náà aisha ó nípa ó nípa fíb ìmọ̀ nípa ìwòsàn ó ní mà nípa ẹ̀ kíná korúkọ rẹ̀ nípa tàríkùl arab tàríkùl ansab ó ní mà nípa ìtàn ìdílé ìran àwọn lárúbáwá òun lẹ́nìkan fi máa ń bè lọ́wọ́ àìsàn àjọ kan pé àá tá a bá ti ẹ̀sọ́ kó mọ̀ nípa ìtàn tán ló mọ̀ tàn gan agbọ́ àtọ̀ pé àá ó tó bẹ́ẹ̀ lóòótọ́ ṣe bọ́mọ Abubakar ni ọ́ àmọ́ pé àbá àyè náà kí ni ó mọ̀ tábà tó wá sọ pé onímọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ò gbọ́dọ̀ mọ̀ nímọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ṣèbí ìyàwó ànábì ni ọ́ sallallahu alaihi wasallam ìmọ̀ wá ní ọ̀rọ̀ medicine ìmọ̀ ló tún ti wá nímọ̀ nípa ìwòsàn ṣe àárẹ̀ báyìí téèyàn nǹkan báyìí lè lò sí ó ni ó láwọn sá máa wá látòkó nígbà tó fi ànábì sallallahu alaihi wasallam ó láwọn lábá mi nǹkan máa já máa oko wọn a máa sọ àwọn nǹkan mi fáwọn ìfẹ́ nǹkan yìí ìwòsàn rẹ̀ ni nǹkan yìí báyìí ni látara bẹ̀ ló ń ṣe kí ni lòun ti máa òun náà ní nǹkan tá máa ń kótó àwọn kan tá ń kójọ tá ń pè ní àtìbò nàbàwí àwọn ìwòsàn àwọn nǹkan ìwòsàn tó jẹ́ pé kíni tó jẹ́ tìtà nàbì sallallahu alaihi wasallam àwọn mẹ́ta tó jẹ́ pé ní bá a lo oyin bá lo dàbí dùn àtàwọn ewé mi náà ń bẹ tó jẹ́ pé ìwòsàn ni o kìí ṣe ewé wáríkàtà ti náà o kìí ṣe ewé oògùn <laughs> kìí ṣe ewé jíjó nǹkan kìí ṣe ewé magic tẹ́lá bí jó mọ́ra wọn ní ti báyìí ṣe o ewé ṣe dáhùn kọ́ ewé pé á ah, inú mi oògùn rẹ̀ ni diabetics ẹ̀dẹ̀ báwọn nísìnyí ìfúnpá gíga ìyìn rọrùn sùn erí ń fọ́ mi ẹ̀dẹ̀ báwọn nísìnyí gbogbo àwọn báwọn ibà ara ríro gbogbo àwọn kan báwọn nísìnyí wọn náà ń pè ní kíni wọn náà ń pè ní tíbu o ẹ̀dẹ̀ báwọn nísìnyí kìí ṣe pé ẹ̀yọ́nú ẹ̀yọ́nú àwọn àgbà kìí ṣe ìtajà kìí ṣe e, kìí ṣe àlùwò kìí ṣe ìkìyà kìí ṣe àwúre kìí ṣe mọ́yìn hùn gbogbo àwọn eléyìí ti báwọn kìí ṣe eléyìí wo ìdánlá àwọn eléyìí hùn yìí wọ́n ṣe kíni kìí ṣe pitbull kìí ṣe oògùn kìí ṣe ìwòsàn so àwọn eléyìí ẹ̀ ń bẹ́ẹ̀ nu ti Aisha ọ̀dí aláwọ̀ àníhà tó ṣe kíni tó náà mọ̀ nípa rẹ̀ ibi tá a ti wá lọ ni pé àwọn sàbẹ̀ ànábì àwọn nǹkan tó bá ní í ṣe pẹ̀lú àwọn nǹkan yàrá àwọn nǹkan àárín ọkùnrin tóbìnrin wọ́n máa ń sábà lọ lè bí Aisha ọ̀dí aláwọ̀ àníhà tó yẹ pé èyí ti máa ṣe kíni èyí máa fún wọn ní yóò sì ṣàlàyé rẹ̀ fún gbá wọ́n wá lọ bí Aisha Aisha ló wá sọ àdìsí fún wa pé tọ́ nítorí wọ́n fẹ́ sọ fún yìí o ẹnu ànábì lòun ti gbọ́ pé ànábì ní bẹ́ẹ̀ bá ti wà lórí obìnrin ó ti bá orí ànábì ní wájà balùbù ìwé dọ̀ràn yàn lòun ló fa táwọn olùmọ̀ fi wá sọ pé àwọn kan wá sọ pé ah, tó bá rí báwọn pẹ̀lú ọ̀rọ̀ Aisha yìí o ọ̀rọ̀ Aisha yìí ti pa ìdájọ́ àlùmá ó nínú àlùmá yìí rẹ̀ wọ́n ló ti parẹ́ wọ́n lè ti jẹ́ kínni ó ti jẹ́ náà ti ó ti pàdájọ́ rẹ̀ rẹ̀ fi alima omin alima ó ti jẹ́ kí manso àwọn olùmọ̀kan ní rárá kò jẹ́ báwọn wọ́n ní ìdájọ́ rẹ̀ parẹ́ ìdájọ́ rẹ̀ sì wúlò náà pé ìdájọ́ alima omin alima ó wà fún kí ni ó wà fún <clears throat> ojú oorun kéèyàn bá lálàá nìsín tó bá fi lè tají nìsín tó bá ti fojú ẹ̀ rí àtọ̀ báyìí ìwé ti dọ̀rọ̀ yẹn nù àmọ́ tó wá lálàá lójú oorun nìsín pé obómìnrin lò pọ̀ lápèjúwe tó ti lálàá ohun tó orí ẹ̀sìn rẹ̀ dáadáa àmọ́gbà tó ṣì nǹkan kan ò jáde lára rẹ kò sí wẹ̀ kankan tẹ̀sí bá dìbò náà lọ́bẹ̀ wa ó tún wà pé nígbà tó bá ti rómi tó jáde lára rẹ látọ̀ bá jáde lára rẹ àlọ́ ti di so hadith yìí òun náà ní tọ́ka fún agbé kíni nínú àwọn nǹkan tí máa sọ dọ̀nà òun náà ní kíni òun náà ní sí ọkùnrin nǹkan ọmọkùnrin tó bá ti di naam ẹlẹ́kẹta islam ní káàfin kí kèfèrí kó ba islam ẹni tó jẹ́ kèfèrí nìsín ẹ́n àwọn wàláwù murtaddan kọ́nà tó bá jẹ́ pé mùsùlùmí náà ní tẹ́lẹ̀ ó kàn lóhùn tó islam mọ́ ni àbóse nǹkan kan tó yọ jáde kó nínú islam bóyá mùsùlùmí ní tẹ́lẹ̀ ó wá gbẹ́bọ ẹ́n àbóse bọ pẹ̀lú allah subhanahu wa ta'ala òun náà wá rí pé àbí wọ́n á sàlàyé fún pé ní tó ṣe yí o ẹbọ ni o ní tó yàn jáde kó omi islam ni òun náà wá rí pé a òun túbá o irú eléyìí náà pè ní mọ̀rútàdì ó ti wà ní islam tẹ́lẹ̀ ó wá yẹ ṣẹ̀ṣẹ̀ yín padà tó bá tún wá fẹ́ padà wọlé padà yóò wẹ̀ inú àwọn kan tí máa ń sọ ìwẹ́ dọ̀nà yẹn fún ìyànnu àbí kèfèrí pilẹ̀ gan kèfèrí pọ́nbélé bí wọ́n ṣe bí kalẹ̀ sínú kèfèrí rẹ̀ nu nígbà tó wá yá tó wá sàwádìí kó dàgbà Allah subhanahu wa ta'ala wá fi ìmàdà ó fi lépa bá òun náà wá rí pé islam mọ̀ lọ́nà irú eléyìí náà ìwẹ̀ dọ́ra yẹn fún fóun náà wẹ̀ ó ní lè anna nabiya sallallahu alayhi wa sallam ó ní torí pé anabi sallallahu alayhi wa sallam amarọ Qais ibn Asim anabi pa Qais ibn Asim ó pa á láṣẹ hina aslama an yaghtasil nígbà tó gba islam anabi ní olè sékìnì kó lọ lè wẹ̀ lọ gbogbo àwọn ìdọ̀tí kúkúrú ti bẹ̀ lára rẹ̀ lè wẹ̀ dànù eléyìí wò túmọ̀ pé ìwẹ̀ tá sọ yìí nìsín kèfèrí lè máa wẹ̀ kó fa bí i dáadáa kó fi tu àríkí tó ṣe gbẹ rárá o yíò ń kọ́ là ń sọ ìdọ̀tí ara kọ́ ẹ́n ìdọ̀tí ìsífà ni ìròyìn kan ní níbẹ̀ lára rẹ látara pé ẹ̀ ń jẹ́ kúkúrú téèyàn bá ti wá fi kúkúrú yẹn lẹ̀ sẹ́yìn pé ọlọ́run ló mọ ẹjẹ́ lọ́ba ti ń bẹ lára kèfèrí ní ti tí ó wẹ̀ fóun kan wọlé báyìí ní ti yóò sì sinra ó nígbà tó bá ti wá gba islam nísìnyí tó wá bẹ̀rẹ̀ islam yóò wá wẹ ìwẹ̀ ìwọlú islam yóò fi ṣe kíni yóò fi ha gbogbo àwọn irú nǹkan báyẹn yóò fi ha dànù ó di mélòó ó di mẹ́ta nínú àwọn nǹkan tí máa ń sọ ìwẹ̀ di túláàsì fún yàn ẹlẹ́kẹ̀ẹ́ nínú àwọn tí máa ń sọ ìwẹ̀ di túláàsì fún yàn òun náà ni inqita'u damil haidi wan nifas òun náà ni kí ẹ̀jẹ̀ nǹkan oṣù ó dá àbí ẹ̀jẹ̀ ìbímọ tóbi ní bá ń ṣe àládà tí wọ́n fi ń pè ní nǹkan oṣù yẹn tó bá ti dá tóbìnrin ìwẹ̀ ti dọ̀rọ̀ yẹ̀ fún un lásìkò tóbìnrin bá ń ṣe lọ́wọ́ nísìnyí kò lè kírun wọ́n bùn nírun Allah subhanahu wa ta'ala bùn nírun pátápátá ẹ̀ lásìkò òun bá tó kó máa sun rẹ̀ kò sí nǹkan kan kò sì ní san má kò ní san padà má àmọ́ àwẹ̀ wọn ò gún láwẹ̀ o tó iye àwẹ̀ tó bá bí yóò ṣe kí ni yóò san padà obìnrin ò sì gbọ́dọ̀ ṣagídí ẹ̀ o gbọ́dọ̀ sagídí ẹ̀ pé àwẹ̀ wá dé yóò wá lóun máa wá àwẹ̀ máa kò láwẹ̀ tó bá gbà o ẹ̀sìn bá wọn nìyí kọ́dà ó léwu gan fómìnì àdádálẹ̀ ńláńlá ni fómìnì máa wá gbàwẹ̀ pẹ̀lú haidọ̀ bẹ́ẹ̀ kó máa wá rò pé à báwọn yòókù bá fẹ́ máa báwọn yẹn bá ti wá túnú nísìnyí àti gbà ojú mi ò ní gbà má rárá o bómìnì bá ń gbàwẹ̀ bọ̀ látàárọ̀ táwa sínú ní aago méje kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún aago méje wá ku <clears throat> ó wá kó gún ìṣẹ́jú nǹkan àlejò obìnrin wá dé àwẹ̀rẹ̀ ti bàjẹ́ o tó bá kù ṣẹ́jú márùn kọ́lá kó tó ṣẹ́jú kan tóóró ò ti wọ̀ mọ́kàn mú báwọn ni tó bá kù ṣẹ́jú kan tóóró bá <laughs> ti wọ̀ ẹlòmí ò ti máa sọ wókù ṣẹ́jú márùn nísìnyí ẹlòmí ò ní tó bá kù ṣẹ́jú márùn ìṣẹ́jú mẹ́wàá làbá sọ rárá o bẹ́ẹ̀ kọ́ o ìdí mo fẹ́ ni pé tí òòrùn ò bá ti wọ̀ ó tán kọ́lá kó kù sẹ́kọ̀ǹdì báyìí tóóró ò fi wọ̀ kókó ká ti yúkà yúkà ìkóró ò fi wọ̀ ó sì di pé nǹkan mọ̀ ti dára kàlá àwọn ẹjọ́ ti parí nu ẹ̀hẹ́n tó bá ti pé lọ́sàn-án náà ló tẹ̀lẹ̀ tọ́ àdúrà rẹ̀ gbà náà kó máa jẹun lọ yóò máa jẹun ní o torókòbìnrin mi lè tún rò pé ní ti pé òun ò lè máa tún jẹ ọ̀sán à ń tó san padà ó máa jẹ náà ni tó ẹ̀ ó ti mọ̀ kó padà ó ti dọ̀nà sí ọlọ́run san padà ni kó o ṣe ni kó o mọ́ gbàwẹ̀ òun kó o jẹun tó ó wàá gbìyànjú obìnrin tí bá ti nírun ṣe jẹta tún náà ló kí ni Allah subhanahu wa ta'ala ló mọ tó fà tó fi kíni tó fi bùn wá lélẹ̀ yìí tí ó sì bùn wá lélẹ̀ yìí naam ẹ̀jẹ̀ àìdọ̀ tá à ń sọ yìí tó bá ti wá dá ìwẹ̀ ti dọ̀ràn yẹ̀ fóbìnrin wà ní fàás gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ bímọ tóbìnrin bá bímọ sánìsìn ẹ̀jẹ̀ ó máa wá láti ilé ọmọ ó jẹ́ pé ẹ̀jẹ̀ yìí lè máa wá ó lè tó gójì ọjọ́ ó tó di pé yóò dáa ìmí èsì tó bẹ́ẹ̀ ẹlòmí ò ní ju ọjọ́ mẹ́ta lọ ẹlòmí ju ọjọ́ márùn lọ ẹlòmí ọ̀sẹ̀ kan ẹlòmí ogójọ́ ẹ̀dìbà àmọ́ ìdí máa ń pọ̀jù bẹ́ẹ̀ òun náà ní kíni òun náà ní ogójì ọjọ́ kìí ju báwọn lọ tòun náà ló máa táwọn olùmọ̀ ti sọ pé ìjọba ti lé ogójì ọjọ́ tí wọ́n á lọ báwọn ó ti kúrò ní dámù nífàásì ẹ̀dìbà ní pé eléyìí onísìn yàní ó ti dà bí àárẹ̀ ni àrùn ni kó tẹ̀ lọ sí kíni kó lọ wá lọ́sọ̀ sí yóò ṣe kíni yóò kiri ara rẹ̀ báwọn yóò sì máa kírun ó ti báwọn tó eléyìí òun náà ni wọ́n pè ní kíni dámù nífàásì tẹ́jẹ̀ ìgbà tí wá dá fóbìnrin ẹ́ àtìgbọ́mìnrin tó ń bẹ fáwọn ìlú mi láwùjọ wa wọ́n ti máa pa lórí pé ogójì ọjọ́ lóbìnrin ó fi jòkó tí ò ní kírun ẹ̀yẹ ìlú mi lè wá dá lọ́sẹ̀ kan kò wá ní kírun thirty five days kò ní kírun tẹlomi lè dájọ́ mẹ́ta kò ní kírun thirty seven days yóò àwọn ẹni tí ogójì ọjọ́ ogójì ọjọ́ kì í ṣe ogójì ọjọ́ ìṣẹ̀rí alákalẹ̀ fún wa o bí dá ẹ̀jẹ̀ òun ni tẹ́jọ́ bá fi lè dá oṣù tán ó bá kírun lọ ni tí o bá ti fi dá tó wọ́n ti pọ̀ ní òun nánu o ní kírun o sì nígbà rẹ̀ náà àwẹ̀ tó bá ba ọmọ ẹ̀ o ní gbà tó ọ padà máa ń san àwẹ̀ padà lẹ́yìn ìgbà tí ó bá dìgbà tí ẹ̀jẹ̀ bá dá tán na ó di mélòó ó di méjì ó di mẹ́ ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn kan tí ní máa ń sọ̀rọ̀ ẹ̀dọ̀ náà yàn kí wàá ní ẹ̀rí lélẹ́yìn lórí eléyìí kílẹ̀ ẹ̀rí lórí ẹ̀ náà ni hadith aisha radiyallahu anha tó wà nínú sahihul bukhari ti àti sahihul muslim ti aisha radiyallahu anha ó lànà bí sallallahu alayhi wa sallam ó sọ fún fatimatu bintu abi hubaysh ìkanú àwọn sahabiyat fatimatu bintu abi hubaysh anabi sallallahu alayhi wa sallam sọ fún pé ìdá akọbàlá ti lè haidọ̀tú tó bá ti lóun dé báyìí pàdé ìsọlá ìrún lẹ̀ má kírun bá o báwo lẹ́yìn bá ń kírun lọ́wọ́ tó bá rí pé nǹkan kan ti já ìlà rẹ̀ báwọn járun ni o má kí sáńpé má kí sáńpé wàá yẹ̀ wò ó ti báwọn nísìnyí tó bá ti fura pé nǹkan yẹn ló ti wá bí ṣe máa wá òun ẹ́ kọ́lá ò bá wà lérí tó ti fẹ́ sàtáyà tó ń sàtáyà gbẹ̀yìn lọ́wọ́ ó dìde náà ni kò ní ìsára màmá so inú oúnjẹ kí ni ó ti Ah, òun náà ni anabi sallallahu alayhi wa sallam sọ fún arábìnrin nínú àwọn sahabiya anabi wa ni wa ida adbarot tó bá ti wá pẹ̀yìndà ìtumọ̀ rẹ̀ náà ni pé tó bá ti ṣe kíni tí àìdọ̀ rẹ̀ bá ti lọ fàgọ̀tẹ́sìlì wàsọ̀lì kó ṣe kíni kó wẹ̀ tó bá ti wá wẹ̀ tán fàsọ̀lì kó máa kírun lọ so hadith yìí nìsín ẹ̀rí ni fún wa wípé kíni pé tí àìdọ̀ bá dé obìnrin ó pààrùn wànífàásù kàlìhárì bí ìdìl ìjìmá ẹ̀jẹ̀ bí mọ́tà wá rí wọn ní ó dà gẹ́gẹ́ bí nǹkan oṣù náà ni bil ijma pẹ̀lú ìfẹnukò àwọn olùmọ̀ látàrí àwọn sàbí ànábì kò sí ìyàpọ̀ ẹnu lórí ẹ̀ ibi kankan náà wọ́n jọ wá ẹ̀jẹ̀ ìdọ̀tí náà sì ní inú àwọn nǹkan tí máa ń sọ iwe dọ̀ra èèyàn fún yàn ẹ̀ gbogbo sọ lẹ́ẹ̀kan mo ní méjì náà nìwẹ̀ èyí ati a wẹ̀ fúnra wa àti tí wọ́n wẹ̀ fún yàn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ eléyìí èèyàn ò lè wẹ̀ fún rẹ̀ tó o bá sì wẹ̀ fúnra rẹ̀ wọ́n tún ọ o kà sára ni ẹlẹ́mìlẹ́ ti wẹ́ra wọn kalẹ̀ ti para wọn lásọ kalẹ̀ ọ ni wọ́n tún gbogbo àwọn ìdá kàkà rẹ̀ èèyàn náà ló bọ́ balùwẹ̀ tí ó o nídìí ẹni tí wàá wẹ̀ àbẹ̀ni tó bá rọ lápá lókù tí ò lè ṣe kíni tí ò lè gbápá tí ò lè gbẹ́sẹ̀ ó lè wẹ́ nìkan tí ò ṣe kíni tí ó bá wẹ́ tó bá dáná irú àwọn wẹ̀ báyìí so àmọ́ èyí tó jẹ́lẹ̀ karùn-ún òun náà ní tó yẹ pé gbogbo apátápátá wọn ó wẹ̀ fún wa ni nínú òfin ṣẹ̀dá Islam òun náà ní alimawu ikú nínú àwọn nǹkan tí máa ń sọ ìwẹ̀ dọ̀nà yẹn ni bẹ́ẹ̀ bá kú nísìnyí ikú yẹn ti sọ ìwẹ̀ dọ̀nà yẹn fẹ́ni tó kú pé ẹ ó gbọ́dọ̀ wẹ̀ àmọ́ òun kí ó wàá wẹ̀ fúnra rẹ̀ ẹ̀yin lẹ́wẹ̀ irú eléyìí nísìnyí bí wọn bá wá pàwẹ̀ tẹ́ ẹ bá wá pàwẹ̀ tẹ́ ẹ bá wá wẹ̀ ẹ́ tí èsì ẹni tó ṣe kíni tí èsì ẹni tó kúkú ṣẹ̀ yí bí tó kú sójú ogun ẹni àwọn yìí wọn nísìnyí wò ní wẹ̀ wọ́n ẹtì báwọn nísìnyí sìn wọ́n bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alaihi wasallam ló wí bẹ́ẹ̀ pẹ̀lú bí wọ́n ti gbé wọn dìde báwọn pé ẹ̀jẹ̀ tí wọ́n bẹ ẹ̀jẹ̀ tí ń bẹ lára wọn bí yóò ní òórùn tó ju òórùn àlùfíìsì lọ tó bá dijọ́ gbìdàlùfì yá àná so àwọn tó ń kú lójú ogun náà tó ń kú ṣẹ̀yí bí so irú eléyìí nìsín ọ̀rọ̀ ẹni tó bá ti kú yìí nísìnyí túláàsì ni kó jẹ́ pé wọ́n wẹ̀ fún yẹn ni kì í ṣe pé yẹn lè yóò ni èyàn wẹ̀ rẹ̀ a máa ń gbọ́ nígbà tó fẹ́ kú ó ti ara rẹ̀ kalẹ̀ ó ti wẹ̀ kalẹ̀ ó ti wá aṣọ funfun ó ti wọ́ kalẹ̀ ó wá kọ lẹ́tà kalẹ̀ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ wá sọ pé ó ní sírìtù ha wa baqa murtahana ó láwọn kí náà korúkọ rẹ̀ ó ìjọ ó mọ̀ sí fáwọn èèyàn wọn o ẹ̀jẹ̀ báwọn nìyẹn wọ́n á bẹ̀rẹ̀ sí sunkún ohun wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sí wọn mọ̀ wípé ilẹ̀ ẹlẹ́ òun ti fòkó bẹ́ẹ̀ ó kàdà gẹ́gẹ́ bí àti kéèjì sẹ́gun pé kéèjì kalẹ̀ ni òun náà lára ó wà ní orin tí wọ́n láfa kọ àmọ́ tí mo fẹ́ lómi ẹ̀ náà ni pé wọ́n ti kọ́kọ́ rẹ̀ ẹ́ ó ti rẹ̀ ó ti ara rẹ̀ ó ti so eléyìí oníṣìí kò lẹ́tọ̀ọ́ ní sẹ̀dá islam ó dùgbà tí ẹ bá kú bẹ́ẹ̀ mi bá bọ́ tán òun náà ni ó ṣe kíni òun náà lè yóò tó wá ìwé ó tó dọ́ra ẹ̀yà àti ìgbà tó kú tán nísìnyí òkú rẹ̀ wá spiriti rẹ̀ wá dìde wá wẹ̀ra rẹ̀ irọ́ ni òṣìṣẹ́ jẹ́ báwọn èèyàn ní wẹ̀ra rẹ̀ wọ́n wẹ̀yàn ni nítorí pé anabi sallallahu alayhi wa sallam nígbà láti ní pé wọ́n máa wẹ̀yàn ni torí hadith anabi sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n ń wẹ̀ ọmọ anabi sallallahu alayhi wa sallam torúkọ rẹ̀ jẹ́ Zainab nígbà tó kú nígbà tí wá ń anabi wa sọ pé anabi ni ẹ ẹ anabi tó yìí ó pé pé èèyàn máa òkú ni anabi tí wọ́n á sọ nípa ẹnìkan tó jẹ́ pé ó kú sínú ẹ̀dúbà oníṣẹ́ arábìnrin ní kíni èbìsìlúhu bìmá ìwọ̀síbì arábìnrin ẹ̀wẹ̀ pẹ̀lú omi wọ̀síbì sídìrú yìí ewé kan ní jẹ́bẹ̀ ewé yẹn wà nílẹ̀ lábá tó pé ewé yẹn dàgẹ́ ewé yẹn ìmọ̀ ń tètè jẹ́ kí nǹkan ó má tá a bá yẹn tá gbó sínú nǹkan tá fi fọ nǹkan ó má dàbí kíni bí ọtẹ ní máa ń sẹ́rí so arábìnrin ẹ̀ fi wẹ̀ kẹ́ẹ̀sì gómi náà wẹ̀ so àmì tó bá wà nínú ìrọ́m tó bá kú sínú ìrọ́m báwọn ẹ̀ ní ṣe kíni ẹ̀ ní gbé ẹ̀ ní mìtìwárí ti láwọn bá a ti mìtìwárí sókù láwọn àti ní kọ́ba ojú ẹ̀ ẹ̀dínwó àmì sí àní kọ́ba ojú rẹ̀ nítorí pé ànábì sallallahu alaihi wasallam ó ní yub'athu yawmal qiyamati mulabbiyan nígbà pé lọ́jọ́ pé al-qiyama ìdí ọmọ jáde lẹ́nu rẹ̀ pé ní labbaik allahumma labbaik yóò máa jẹ́ pé ẹ ọkùnrin yóò sì rí lẹ́ẹ̀rin kò ní kọ́ba eré ẹ̀ nígbà tó bá wà nínú ihram tó ànábì níbẹ̀ náà ni ẹ fi fi fún un kí la fẹ́ lò bẹ́ẹ̀ ó náà pé ànábì tún pa wọn láṣẹ náà pé kan ṣe kí ni pé kí wọ́n wẹ̀ so wàdáàlìkà ta'abudan tẹ́ẹ̀rí eléyìí wíwẹ̀ tá a wẹ òkú yìí ta'abudan Allah subhanahu wa ta'ala kan pa wọn láṣẹ bẹ́ẹ̀ ká mọ fi ṣe ìjọsìn ni kò kèé ṣe pé rízìn kan wà bẹ́ẹ̀ tá a mọ fi ń wẹ̀ òkú ẹ̀ gẹ́tì báwọn kèé ṣe pé rízìn kan sẹ́wọ̀n pé oníjẹ́nàbà nísìn àwọn pé jẹ́nàbà ti bẹ́ láàrin tá a wẹ̀ ni tá a bá wẹ òkú nìsín kí ló fẹ́ kó lára rẹ̀ ikú wò lè kó lára rẹ̀ ó ti kú ọ̀rẹ́ bí wíwẹ̀ tẹ́ wá wẹ̀ òun nìsín wíwẹ̀ òun kú láti ni kìí ṣe pé nígbà tá a wá wẹ̀ òun nìsín àfi wá gbé kíní kan kúrò ní ara rẹ̀ nítorí pé kú ló sọ̀rọ̀ ẹ̀dọ̀ náà yàn ìwẹ̀ òun ò sì gbé kú kúrò lára rẹ̀ tòun mi ni pé sàábùdà <clears throat> ni irú àwọn eléyìí náà ni wọ́n kíni wọ́n náà ní tá à ń sọ pé wọ́n pa wá láṣẹ pé wọ́n kà pa wá láṣẹ pé káfíjọ́ sìn bẹ́ẹ̀ ni kì í ṣe pé ah, àwa rísìn kan pé àà ah, rísìn tó fà á ní láti wá nítorí ẹ̀ láti wọ́n fi ní ká máa ṣe lè anáwó làwọn káàna ní anahada àfáàní tó bá yẹ pé nítorí ẹ̀gbin ni tó yẹ pé nítorí ẹ̀gbin ni a fi sọ pé káwé òkú ni tó yẹ pé kú tó kù tabalò pé ẹ̀gbin ni làmùyẹ̀rù tẹ́fẹ̀ẹ́ má àbàkọ́ ìsábàbì yìí a ẹ̀gbin wọn ò lè kú lára rẹ̀ nù tó kó sì wà lókun náà so ajẹ́ pé kèése pé kíni kèése pé nítorí ikú òun náà nìkan sáà fi wẹ̀ àmọ́ kàn jẹ́ kíni ó jẹ́ nǹkan títẹ̀lé àpáwá láṣẹ pé ká mọ sí pé kíni ká fi ṣèjọ́sìn tó pé àwọn nǹkan míì ń bẹ tó pé inú tán ni àwọn ṣèjọ́sìn tó pé á rí ìtumọ̀ fún á rí hikima fún ìtọ́pàá tọ́mi ni a máa ṣe é nì nǹkan míì ń bẹ ló jẹ́ pé kíni wọ́n pọ́n sí ni a máa ṣe é àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ à àti máa kí ló fà gẹ́gẹ́ bí bá a ṣe máa ń fọwọ́ pa ó nígbà tá a bá ṣe tá a máa mú nísìnyí káwá bèè lọ ẹgbẹ́ kọ́lá kí ní ìdí ìdọ́bí ní ká mọ́ fọwọ́ pa òkè sẹ́wọ̀n pé nìsín kò sí ìdí kankan bẹ́ẹ̀ nítorí pé àwọn abẹ́ gbé sí pé ti nìsín ìsàlẹ̀ ní máa ń dọ̀tí ẹ́ so wọ́n sì dá mọ́ fọwọ́ pa ìsàlẹ̀ wọ́n dá mọ́ fi fọwọ́ pa òkè ó tún mọ̀ pé eléyìí wọ́n sàṣẹ́ kíni wọ́n ti pa wá láti wọ́n ti gbé wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láti gbà nínú ṣẹ̀ríà Islam yìí wọ́n nídìí àyẹ̀wò ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àlàyé ọ̀rọ̀ tó wà nínú ọjọ́ ti àbí na inú àwọn àlàyé to wa ninu eleyi eléyìí òun náà ni sífàtúlù gúúsù wa kayfiyatuhu báwo la ti ma wẹ̀ bó lè ti máa wẹ̀ ìwẹ̀ tá à ń sọ ma látàárọ̀ yìí ọ̀nà méjìlá ni a bá ti wẹ̀ àti wẹ̀ náà nù àmọ́ náà alákọ̀ọ́kọ́ òun ti kí ni òun ni mustahab so ọ̀nà alákọ̀ọ́kọ́ ó jẹ́ alìsìnbáb òun náà ni àyẹ̀ tẹ́sílà ẹ̀dẹ́ yìí òun náà ni kéèyàn fọwọ́ rẹ̀ méjèèjì tó máa yẹ sílù fárìjàhu tó bá fọwọ́ méjì tán yóò sì wá sí kíni yóò wá fọ abẹ́ rẹ̀ wàmá àsọ́bàhu minal àzà àti ibi tí ìdọ̀tí ẹ̀gbin ẹ̀ tó bá yí lára rẹ̀ bóyá ń pani àbí nìkan ni tó bá yí yóò ti gbogbo ibẹ̀ yẹn náà nù tó bá ti wá ṣẹlẹ̀ ìhùntán fún mọ̀ ẹ̀tàwá jọ wùdú ahùn yóò ṣẹ̀ wá sàlùwàlá ẹ̀ ń gbọ́ báwọn yóò ṣẹ̀ wá ṣe àlùwàlá ó fọwọ́ rẹ̀ ẹ̀ tó bá ti kọ́ fọwọ́ rẹ̀ yóò wá fọ abẹ́ tó bá fọ abẹ́ tán yóò wá ṣe àlùwàlá fún mọ̀ yá fún mọ̀ yá yóò wá sí kíni yóò wá fọ bu omi báyìí yóò wá bu omi yóò wá fi ọwọ́ yẹn yóò wá fi fọ ara gbogbo yóò fi ya gbogbo irun eré ẹ̀ kí ẹ̀ máa fọwọ́ yarun kó fi ọwọ́ rẹ̀ bọ́ nú gbogbo ohun àṣàlẹ̀ rí tó bá ti wá ṣe báwọn tán yóò kí gbogbo àwọn mọ́ka rẹ̀ bọ́ tí ó wọ ìpìlẹ̀ irun rẹ̀ hátà yẹ́rìwí bàṣàlọ́tàwù títí tó jẹ́ pé yóò fi pé kíni omi ṣe kíni omi tó ń mú ó kan ìsàlẹ̀ awọ yẹn fún mọ̀ yáàsú aláàrọ̀ àti ní sàlásà hasayat lẹ́yìn ìgbà yóò wá fọ́ bomi lẹ́ẹ̀mẹ́ta yóò wá dá lé orí ẹ̀ omi yóò fọ́ bomi lẹ́ẹ̀mẹ́ta yóò dá lé orí ẹ̀ omi nìkan yóò ṣe kíni yóò fi omi fọ orí ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tó bá ti wá ṣe léyìn tán tó mọ̀ yóò fi dùlùmọ́ á aláàsá ìrìbàdàn yìí yóò wá da omi lé gbogbo ara tó kù ẹ̀gbẹ́ni ti tí ó máa wá fi ọwọ́ ẹ̀ ṣe kí ni tí ó fọwọ́ gbó tí ó fọwọ́ yóò mú ọwọ́ ẹ̀rìn káàkiri gbogbo oríkèríkè ara rẹ̀ eléyìí wà nínú hadith aisha radiyallahu anha al Mustafa alayhi hadith pé ó wà ní bukhari àti muslim eléyìí òun náà ni ọ̀nà àkọ́kọ́ òun náà ni àwọn míì bẹ̀jọ́ tó padà máa wọnú ẹ̀ tá a padà sàlẹ̀ yẹn fúnra wa tó jẹ́ pé bóyá àbíkálà yóò sì má dé òun náà ni pé àkábẹ̀ látàkọ̀ ọ̀tún nígbà tá a bá fẹ́ fọ àwọn yìí òun ti wà nípìnlẹ̀ nínú àdìsí anábì sallallahu alaihi wasallam pé anábì ńlá ó fẹ́ràn àtàyàmùn anábì fẹ́ràn kó máa bẹ̀rẹ̀ lápọ̀ ọ̀tún níbi gbogbo nǹkan rẹ̀ tánábì bá fẹ́ wọ bàtà ọ̀tún ni ó fi bẹ̀rẹ̀ ẹ̀sùn àfi ìtàrọ̀ júlì ìkọ́ àtànábì ya yóò ya pọ̀ wọ̀fì sáànihi kùlìhì àti gbogbo táwọn bá bẹ́ẹ̀ ṣe tó bá ti ní ọ̀tún tó lótì ànábì àmọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kíni yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀tún so eléyìí náà nínú àwọn bíbí ìdájọ́ pé tába dami sẹ́rí kákọ́ fọ́ gbé kíni tá a dájú wa ká go akọ́ ọ̀tún lọlẹ̀ ká go akọ́ òsì wa kó mi ṣe kíni kó kárí gbogbo ara wa ọ̀nà tá a gbà sọ́yìn náà nìsín èèyàn lè wẹ̀ bẹ́ẹ̀ ní odò náà ẹ́ ó yá omi odò ńláńlá ti ń sàn lọ ìwọ́ tó máa wẹ̀ ní o kìí ṣe tí ó máa wẹ̀ tó wà lọ́dẹ bẹ́ sódò ó <laughs> máa bomi lọ so èyí kọ́kọ́ bomi ó wà fi ṣingíní ó sàlù àlábò sí wọn kàn bẹ́ sínú odò ni wọ́n á ti bẹ́ sínú odò báyìí nísìnyí omi ṣingíní ó fọ ọgbọ omi káyà rẹ ó ti jáde ó ti wẹ̀ jẹ́nàbà náà omi ti ń sàn ni o kìí ṣomi adágún o èyàn wẹ̀ jẹ́nàbà sínú omi adágún èyàn kàn wá dọ̀tí omi àwọn omi ti ń sàn yóò kàn sàn lọ ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà tí yẹn tó máa ń gbà wẹ̀ jẹ́nàbà òun náà ń sábà sọ pé ayọ̀ ìmà bàdànàhù bìlmáì ayọ̀ ìmà bàdànàhù bìlmáì ìtìdáàn máa níyà òun náà ni pé kó kàn dámi sí gbogbo ara rẹ̀ pátápátá pẹ̀lú pé kọ́ sí kí ni yóò ti kọ́kọ́ láníyàn àníyàn ti wà lọ àníyàn tá à ń sọ yìí kì í ṣe pé yóò ní Allahumma nawaitu o àtàlàfòdù bí níyà tí bìdà ká máa sọ àníyàn jáde lẹ́nu àníyàn ọ̀run ni àníyàn àwẹ̀ ni àníyàn àlọ́àlá ni àníyàn ìwẹ̀ ni àníyàn ájì ni àbá ni gbogbo àníyàn tí máa ń sẹ́nu ìjọsìn ká wá wí jáde lẹ́nu báyìí àdádálẹ̀ ni kò sínú hadith kan látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam bóyá ni pé tó ní ni pé àníyàn bẹnu ọkàn èèyàn ni nítorí bá ti láníyàn kó fẹ́ ṣeun ẹni tó bá ní jẹ́nàbà lá ní tó wá wọlé wẹ̀ tó lùn lè wẹ̀ jẹ́nàbà ẹ ti bá mi sìn so àníyàn rẹ̀ náà ni pé jẹ́nàbà láíláí ẹnìkan ò lè máa bá jiyàn pé jẹ́nàbà kò wẹ̀ nífàásì ló wẹ̀ yóò máa sọ wípé sẹ́yìn lẹ́ lọ́kàn òun ni ife mọ́mọ́ tí mo wà tó wà lọ́kàn mi àwọn làwọn olùmọ́ mi sọ lọ mọ́sálásí nìsín o ti ń lọ mọ́sálásí ẹni tí yóò dọ́kàn gánmọ̀ tó ń lè ìwọ gan mú rẹ bó ló ṣe ánìmọ̀ tó lè fi ló ṣe tó àwọn mọ́ṣáláṣí tó tó àwọn ní àlàó máa náwó ìtìfọ̀ láti ìṣáì àwọn tó rí ọgán màrún tó fẹ́ kí kátó wá níwọ̀ tó lọ kára rẹ ẹnu kò kàn dé mọ́ṣáláṣí kò sí Allahu Akbar ó fi wọ̀run wo ètò sẹ̀ tẹ́wọ́ ẹlòmí ó sẹ̀ tẹ́wọ́ kó tó ṣe kíni kó ẹ̀hẹ́ kò sáníyàn bí wọn kó wà ń dà ní ẹ̀ka lọ tó fi wọ̀run òun náà ni kò sọ pé Allahu akbar kò sì gbọ́ sókè kò sì wọ̀nà ọ̀run náà nù naam nítorí hadithu maimuna ìkànnà àwọn yàwá yàwá nabi sallallahu alaihi wasallam ó ní wàdùn rasulullah sallallahu alaihi wasallam wàdù aljanaba ó lànà bí sallallahu alaihi wasallam gbé omi tí ma fi wẹ̀ jẹ́nàbà àti omi tí ó fi wẹ̀ jẹ́nàbà gbé kalẹ̀ ó ní fàáfọ́ bàálà yẹ̀dẹ́ wàgàsálàhùmá marwatayn aw thalatha wọ́n ànábì akọ́kọ́ tẹ omi o rẹ̀ ó wá fọwọ́ rẹ̀ bí ẹ̀mẹ́ta fún mọ̀tàmọ́tàmọ́tọ́ ànábì yọnu wọ̀sánṣakọ́ ànábì fomisimu ó pa jáde padà wàgàsálà wajhahu ànábì fọ ojú ẹ̀ wọ̀dìrà ẹ̀yì àtọwọ́ rẹ̀ dé ìgbáhùn fún mọ̀ àfáàdọ̀lmá ala ra'sihi ànábì wá da omi lé orí ara rẹ̀ fún mọ̀gàsálà jasadahu ó wá da omi sí gbogbo ara tó kù ẹ̀rì kó o sí tala kọ̀kọ́ ẹ́ bára mi ṣe kíni lẹ́yìn wà tó sàrọ̀ lásán tó da mi sí rí báyìí ó kàn ṣe kíni ó kàn da mi sí gbogbo ara tó kù lẹ́ẹ̀kan náà ni so ẹ̀rí ọ̀nà méjì ó súnmọ́ra wọn ẹ̀jẹ̀ bá mi ṣe bọ́ tábà wò ní sìn àìpé yàtọ̀ díẹ̀ tó wà ń bẹ̀ òun sọ pé ó kọ́kọ́ tún bu omi kan sí erí lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ bá mi sìn ó kọ́kọ́ ṣe àlùwàlá ó ṣe àlùwàlá òun sálọ aláwọn ṣe kíni tí ó kalẹ̀ ibi eléyìí nísìn ẹ̀rí pé kí lóò ànábì ṣe ànábì bó ṣe ibi tó lóò ànábì ṣe é dé òun nísìn ẹ̀rí pé kò dákọ pé ànábì fọ ẹsẹ̀ rẹ̀ nù síbi àlọ́ aláyìn bí tó ń bá a déhùn anábìkà ṣe kíni anábìkà da omi yòókù sérí ó sì fọ ẹsẹ̀ rẹ̀ ọ̀nà kan náà lélẹ́yìn so àmọ́ na yìí tó dáa jù ó náà ọ̀nà sára kọ́kọ́ tí àdìsí Aisha fún ta tó àgbàdà lágbọ́yé níbẹ̀ ó náà ní pé obìnrin obìnrin ò ní obìnrin kò ní tú irun rẹ̀ nígbà tó bá di tó bá fẹ́ wẹ̀wẹ̀ jẹ́nàbà obìnrin ò ní tú irun eré ẹ̀ so àyàfi tó bá jẹ́ pé haidọ̀ ló kù tó bá yẹ pé ìwẹ̀ haidọ̀ ló fẹ́ wẹ̀ ní àlàfà tó fà pé wàlà yajibu ala al-mar'ati naqdu sha'riha fil ghusl min al jẹ́nàbà tó láti ní kó ṣe kíni kó tó irun ẹ̀ irun ẹ̀ tó di nǹkó tú nígbà tó bá fẹ́ wẹ̀ haidọ̀ so lè hadithi umu salamata qalat nítorí hadithi umu salama tó sọ báyìí pé qultu ya rasulallah ó wá bèèrè lọ́wọ́ àdìmísọ̀ láti sọ́nà ó ní inni imra'atun ashuddu dhafra ra'si ó ní èmi jẹ́ obìnrin kan tó jẹ́ pé kí ni ó máa wá tí kí ó lè ní máa ń lè gan àfà àkúndùhù lè gúúsù lè jẹnàbà ṣé mo ní láti ẹ̀nu wá tú ni nígbà tí n bá fẹ́ wẹ̀ jẹnàbà ọ̀làlà ànábì ní ara o yẹ̀kìtì kí àǹtáàsì alàrọ̀ àti kí sàlàsà àṣàyàt ànábì ló ti tó ọkọ̀ sí kíni kó kàn bomi sí orí ìyẹ̀bá náà lẹ́ẹ̀mẹ́ta fún mọ́tòfin dínà àlẹ́ ìkìlímà á kọ́tẹ̀ tòrí lẹ́gbàá tó bá ti bomi sẹ́mẹ̀ẹ́ sí lẹ́ẹ̀mẹ́ta ọ̀tán kó kàn dámi sára tó kù ni ló bá anabi sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ pé bóde ṣe tó fi mánu so a rí pé ẹ̀kọ́ tó wà ní eléyìí òun náà ni pé a rí pé ìwẹ̀ jẹ́nàbà ìwẹ̀ tó mìíràn máa wẹ̀ ní gbogbo ìgbà ni afẹ́ ẹ̀rọ kó mìíràn ní dirun mánu torí pé ó rọrùn fún mi ní ìsìnkú ọmọ jẹ́nàbà ń jọ kẹta jọ kẹta tó bá lájọ pẹ̀lú ọkọ rẹ̀ ó sì rọrùn fún ọmọ jẹ́nàbà ń jọ ojúmọ́ tọ̀ ayé pé kò wá níbẹ̀ kan wá dirun mánu tó pé ó tu lónìí fún jẹ́nàbà wọ́n tún bá dì í jẹ́nàbà tún dé lọ́la wọ́n tún àmọ́ haidọ̀ ń tiẹ̀ oṣooṣù lẹ́yìn máa ń wẹ̀ kan náà ní ó wẹ̀ lóṣù so bí ẹ̀ bá dirun náà irun tó yẹn bá dìbò oṣù kan náà irun náà tó ti ó tó kó tu nígbà wọn so òun náà ló pàṣẹ pé tẹ̀lé Islam nǹkan tí ó bá ti kó nira bá wa al-mashaqqatu tajlibu at-taysir tí ó bá ti kó nira bá tó kó wà lábá wa Islam máa ń ṣèjẹ̀ fún wa ń bẹ̀ ni tó wá ní gómìnà ó máa tún gbogbo gbà ẹ̀rí gómìnà ó padà wá dáa sí obìnrin mi wà á dàbí pé kò máa gé òun mi ìmọ̀ ọ̀dọ́ mi ò máa fani tí mo ní kìlẹ̀ ti yìí ti máa tún lójúmọ́ tó eléyìí òun náà ni ìdẹ̀kùn tí sẹ̀rí àìsílámù ṣe obìnrin ibi eléyìí tó tó bá di jọ́ mẹ́jọ pẹ̀lú ìyọ̀ǹda Allah subhanahu wa ta'ala á bọ̀ sínú àwọn àwẹ̀ tó tún jẹ́ súnà àwọn àwẹ̀ tá a kà í nìsín ìwé ọ̀ràn yẹn ni o bí yóò bá wẹ̀ yóò jìyà lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ṣẹ̀ ni kó máa wẹ̀ jẹ́nàbà ẹ̀dígbà nìyí kó sì máa kírun kó máa wẹ̀ haidọ̀ ẹ̀ kó máa wẹ̀ nifas ẹ̀ kó máa wẹ̀ wẹ̀ dòkúlò islam gbogbo àwọn wẹ̀ ìwé ọ̀ràn yẹn ni bí ẹ̀ bá gbé jùsílẹ̀ èyí ó lẹ́sẹ̀ àwọn ìdá àbára tó bá jẹ́ òjò pẹ̀lú ọ̀dà Allah subhanahu wa ta'ala àwọn ẹ̀wẹ̀ súnà ni àwọn ẹ̀wẹ̀ tá a fẹ́ ká wẹ̀ ni tó kó dáa kéèyàn wẹ̀ bẹ́ẹ̀ bá wẹ̀ yóò gbà ládàá lórí ẹ̀ àmì ẹ̀ bá fẹ́ bá sílẹ̀ tí ò bá wẹ̀ náà tí ò bá ti takò pé kò sínú ẹ̀sìn kò sí ọ̀nà lórí ẹ̀ àmọ́ tó bá takò ọ̀ràn ni kò sí ò bá kàn wẹ̀ ń díẹ̀ kò sí wàhálà so òun náà ni a sọ tó bá jẹ́ mẹ́jọ àbí Allah subhanahu wa ta'ala wọ́n bá fi àlékún àgbéyé sẹ̀rẹ̀ fún wa kó fi ẹsẹ̀ wa múlẹ̀ lórí àlànà nabi sallallahu alayhi wa sallam innahu waliyyu dhalika wal qadiru alayhi hada wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam naam. alaykum salaam wa rahmatulah. naam. Amen. ìbéèrè tí wọ́n béèrè wọn náà ni pé ṣé dandan ni kó jẹ́ pé àgé ni èèyàn máa fi wẹ̀ jánábà pé pé omi àgé ẹ̀sìn báwọn kì í ṣe dandan ní ẹ̀sìn Islam fa ìdájọ́ omi tá a fi wẹ̀ jánábà kójú omi tó má ẹ̀sìn báwọn nìsín tó sì lè má nǹkan àṣàlàyé wọn sẹ́yìn fúnra wa nípa àwọn ìdájọ́ omi tó a àwọn tó jẹ́ ìwẹ̀ ọ̀rọ̀ ìwẹ̀ ẹ̀sìn àbí àlọ́ àlá tó nídìí omi in ti sẹ̀rí àìsàn máa ń sọ fẹ́ wẹ jẹ́nàbà nísìnyí kété wẹ̀ lásán ó kàn fẹ́ wẹ jẹ́nàbà pẹ̀lú omi garawa omi ìpèlè kan ẹni bá so omi ike ike ọ̀dà kan ó tó yẹn wẹ jẹ́nàbà ẹni bá so kìí ṣe wẹ̀ pé kómi ó ẹ̀hẹ́n kéè owó ìṣe omi lára so bẹ́ẹ̀ àwọn tó máa ń láwọn ń lo àgé sọ bẹ́ẹ̀ wọ́n wò pé bóyá omi yẹn ìwọ̀nba omi táwọn ó lò àgé ló gbà omi àgé kan lè tó àwọn so àmọ́ ká sọ pé omi àgé lè yẹn máa wọ́n lọ wẹ́ omi wẹ̀ jẹ́nàbà òun nǹkan tí ó jọ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ bá kò síbi téèyàn lè bu omi sí tí ó fi wẹ̀ jẹ́nàbà tó bá jẹ́ pé nǹkan tó má ni ẹ̀jẹ̀ bá ẹlẹ́ẹ̀kejì inú bẹ́ẹ̀ sábẹ́rẹ̀ pé téèyàn bá wọ inú ọ̀run ẹ̀jẹ̀ bá bá ìmáàmù tó rúkú ìpè tàbá wọnú wò láti ṣe pèsè a táàṣe àṣẹ Allahu akbar lẹ́ẹ̀kan lárúkú ni àbí àṣẹ Allahu akbar lẹ́ẹ̀mejì so lóòótọ́ ọ̀rọ̀ yìí ìyapa inú abẹ́ lóòótọ́ so àmọ́ ìtó tẹ̀wọ̀n òun náà ni pé gbàtà nàbí sallallahu alaihi wasallam tí ń kọ́ ẹni tí ń sáàtìṣe níbi irun nínú àwọn sàbí rẹ̀ ó kírun tán ànábì ní sọ́lé ìfẹ́ iná kalẹ̀ kò sọ́lé ànábì lọ túnrun kí ó kírun ó tún kí ànábì wò báyìí ó tún dé sálámà ó ní mo ti kí ànábì lóò ti kírun lè tún kí ah, nígbà tó bá padà wáyé ó ní ànábì ìmọ̀ kí ju báwọn lọ kọ́ mi mi bá ti máa kí ànábì wá sàlàyé bí ó ti kí fún un iná àlàyé tá ànábì wá ṣe fún ànábì sàlàyé pé yóò wọ̀nù pẹ̀lú tẹ̀síbírọ̀ tìlẹ̀ ìrọ̀ lẹ́gbà tó bá wọ̀nù tán yóò ka sọ́wọ́tò fatiha yóò ka tí yóò bá lágbára ní sura yóò wá sí allahu akbar yóò wá lọ́rù kú ẹ̀jẹ̀ wá nìyí yóò ṣe wí yóò wí yóò ṣe allahu akbar yóò dìde gbogbo orí eléyìí nìsín àwọn rí nǹkan kan ni tòótọ́ jẹ́ pé òun náà ló fà pé fóun ló tẹ̀wọ̀n tẹ bá bá mọ́mí lè rúkú èyí ṣe allahu akbar takbiratul ihram ó ti wọ̀rún nu ó tún wá sí allahu akbar ó wá sí kíni ó wá sí lọ rúkú allahu akbar ti rùkú lélẹ́yìí o ó ti bá wọn tó ọ̀nà tí yóò gbà sí tí yóò fi wọ̀rùn kí wá sí pé tí wọ́n náà bá débi wọn ó kọ́ sí Allahu Akbar ó tún wá dúó ẹ́ ó tún wá ká ọmọ yàrá ó sì wá sí Allahu Akbar ó sì wá lọ rárá ẹ̀hẹ́n pé omi tí yàn fi wẹ̀ jẹ́nàbà tí yàn lè tọwọ́ bọ̀ yàní téèyàn bá ti àtàlùwàlá ni àti jánábà ni ànábì sallallahu alaihi wasallam ó téèyàn bá jí lójú oorun kéèyàn má sọ ọ́ bomi téèyàn fi wúse ìwẹ̀ àbí tó fi wẹ̀ jánábà àbí kọ́kọ́ fọwọ́ rẹ̀ ní ẹ̀mẹ́ta ọ̀ràn yàní àmẹ́ tí o bá jí lójú oorun súnà ní fún ẹjọ́ bá kókó ọkọ ọwọ́ rẹ̀ yẹn ní ẹ̀mẹ́ta oṣù bá súnà nàbí sallallahu alaihi wasallam téèyàn bá fẹ́ wẹ̀ jánábà omi yẹn téèyàn bá ti tẹ́ ẹ sọ́wọ́ ẹjọ́ bá nísìn tó sin ọwọ́ rẹ̀ nù tó ti fọ abẹ́ rẹ̀ níbi tí ẹ̀gbìn wà lára rẹ̀ ń láì kó náà làkọ́kọ́ fi bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti fọ abẹ́rẹ́ tó fọ́ fọ abẹ́rẹ́ tẹ́gbìn wà tán ó tẹ̀sẹ̀ wá tẹ́ omi tó fi sàlùwàlá ẹ̀jẹ̀ báyìí nìyẹn tó bá ti wá fọ ọwọ́ rẹ lára kọ́kọ́ yẹn o lè mọ tọwọ́ yòókù bọ́ kìí ṣe pé omi tí yẹn kọ́kọ́ fi fọ abẹ́ ọwọ́ tó fi fọ abẹ́ yẹn náà tó fi fọ ìdọ̀tí yẹn òun náà ló tó wá ti bọ omi tó wà fi ṣe tó fi ẹ̀jẹ̀ náà yókù tó fi bó tó bù sẹ́nu rárá tó lẹ́yìn tó bá ti sin ọwọ́ rẹ nù tó wá fọ ìjẹ́gun àlára rẹ lẹ́yìn náà ó wàá sálù àlá ẹ̀rí pálẹ̀ mi yóò wàá sálù àlá wùdú àhú ní sọ́lá àlọ́ àlá tẹ̀yẹ̀ máa fẹ́ kírun bọ́lá kí ló wà fi bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ pẹ̀lú kó fọwọ́ rẹ náà ni sẹ̀ tó bá ti wá fọwọ́ rẹ̀ yẹ tán tó tọwọ́ ti má ọwọ́ yẹn lè máa tìbọ̀ inú omi yẹn kí ẹ máa fi bù kí ẹ máa fi ta àwọn kàyókù nítorí pé omi tó bá jáde ní eríkèéríkèé ara níbi bá sàrọ̀ láyé omi yẹn sẹ̀gbìn nígbà tó wá bọ ọṣẹ wọn nìsín omi ọwọ́ rẹ̀ tó bá kán sínú omi yẹn náà omi yẹn sẹ̀gbìn àgbà tó wá ń fọjú ẹ omi wá ta sínú ẹ omi yẹn kì í ṣe ẹ̀gbin nínú ṣẹ̀ríà Islam Allahu a'lam naam alayhi Thank you. islam wọ́n ní àwọn kan lọ pé èèyàn nírun tó èèyàn nírun ẹ̀jẹ̀ báwọn ní kìí torí pé ìlàkù wà ń bẹ̀ ìyàpọ̀ ẹnu wà ń bẹ̀ tó kéèyàn tó lè gbé dájọ́ lé nǹkan tí ìyàpọ̀ ẹnu bá wà ń bẹ̀ yóò dìgbà tó jẹ́ pé ẹ̀rín bá rin ilẹ̀ fẹ́ ni nǹkan tí ẹnu bá kò lórí ẹ̀ yí pé bí ìdájọ́ rẹ̀ ṣe rí nìyí òun lágbèdájọ pé ẹni yìí ò kò ní ọ̀hún torípé ẹ lè rẹ́ lómi nísìn kó sọ pé kó rí pé nínú àwọn ẹ̀rí tó rí tó tẹ̀wọ̀n lọ́dọ̀ rẹ̀ òun náà ní pé ẹyọkan yẹn orí tó ẹ̀dìbà ní torí hadith ẹni kan nísìn hadith abubakar tó wọlé tó jọ ìrun lérí ìrùkú ó náà nípìnlẹ̀ hadith yẹn ó wọlé ó kàn jọ ìrun níbi nìkan ni kò tí ì débi títà fún wa ó sì wá sí kíni ó sì wá súnmọ́ bẹ́ẹ̀ nígbà tí ó dìde tán bàtà ànábì jí kírun tán tánàbì kírun ànábì béèrè lọ́wọ́ rẹ̀ pé ta ló ṣe bẹ́ẹ̀ wọ́n ní abubakar ni ànábì ní zalika Allahu hirqan fi din Allah subhanahu wa ta'ala ó tàlékún ojú kòkòrò fún ọ nínú ẹ̀sìn pẹ̀lẹ́ àti àwọn ọmọ ṣe bẹ́ẹ̀ máa jọ mi ànábì ò sọ pé kó dá padà bẹ́ẹ̀ náà láti rẹ́ẹ̀rí pé téèyàn bá ti rùkú ẹ̀sìn wa níbi hadith yẹn nìsín kò wá hàn bẹ́ẹ̀ pé bóyá Abubakar ó kọ́ sí Allahu kan ó sì wá sí kan ó sì wá lọ rùkú ibẹ̀ yẹn gangan náà níbi tí ìyàpọ̀ ẹnu ti wá náà láti sọ pé èyí tó bẹ́ẹ̀ pẹ̀lú àlàyé a ṣe yìí òun náà ní kọ́kọ́ kó tí ó fi kó sì wá

naam ìtọ́ ní ilẹ̀nu hadith anabi sallallahu alayhi wa sallam òun náà ni pé àlùwàlá tẹ̀yìn ó ṣe ẹ́ bá anabi ṣe ṣe òun náà lè ó ṣe ibi ni ibi hadith eh. yẹn so àwọn kan sọ pé ẹsẹ̀ yẹn anabi fi ẹsẹ̀ ẹlẹ́kùn ṣe kíni kò tí ì fọ́ àmọ́ gbà tó bá padà wá yóò kù tán yóò padà wá yóò padà sá àmọ́wọ́ débẹ̀ nígbà tó so yíyún lọ̀rọ̀ tí wọ́n ń àní sàlùwàlá nígbà táwọn jẹ́nàbà tá a tẹ̀ wá sàlùwàlá rárá tó téèyàn bá àlùwàlá àwọn èèyàn ó ṣe àlùwàlá yẹn náà gbérun téèyàn bá ti fọwọ́ kan nǹkan ọmọkùnrin nǹkan ọmọkùnrin yẹn ẹ̀hẹ́n sàlùwàlá ó sì téèyàn ti kó o tó àbí pé ẹ̀hẹ́n téèyàn pé yẹn wá tó àbí yẹn wá tọ̀ téèyàn bá tó nísìnyí téèyàn wọ jẹ́nàbà lọ́wọ́ kò bá jẹ́nàbà jẹ́ àlùwàlá àwọn lòní lè fi kírun má lápèjì nígbà téèyàn sàlùwàlá tẹ́ ó wá ń bu omi sẹ́rí lẹ́ẹ̀mẹ́ta lọ́wọ́ ó bá tó ò ní dàlù aláyẹn padà ó ó ń kọ̀mpilìtì jẹ́nàbà àmọ́ ò lálù aláyẹn ò lè fi kírun lẹ́gbàá tí yẹn bá kírun sáyẹn yóò ṣe wá sálù alámi ó ti bá mi tó yìí tó nílẹ̀ nìyẹn wallahu ta'ala a'lam subhanaka allahumma wa bihamdik an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk máa pè wọn máa jẹ́ kóun rẹ̀ máa gùn tó bá ń kírun tó gbọ́